oníwájú àìkápá tó rán àlẹ́bí wọn lọ́lọ́ ọ̀tàrà àríwọ̀ sẹ́lẹ̀ tó ti ṣe ìgbẹ́ gbogbo ayé ọwà tó pa wá láti tó gbogbo ẹ̀yìn mú mi ní òdodo ẹ̀páyà ọlọ́run kẹrẹ mọ́ ti ẹ̀rẹ̀ rẹ̀ náà mọ̀ ọlọ́run ọlọ́run náà mọ̀ rẹ̀ bí a bá ń tó hápọ̀tùkọ́ ọ̀bì yóò mọ̀ sí dédé ìtumọ̀ yẹn tẹ́ni tí ń páyọ̀ ọlọ́run tó ń mọ̀ fún ń páyọ̀ torí pé bí ò bá páyọ̀ ọlọ́run yóò mọ̀ fún òun páyẹ̀ kódà kpa ya bá ń pè tí wọn náà bá ti ń páyọ̀ ọlọ́run débi tí wọn náà mọ̀ fún wàlá tamutunna illa wa antum muslimun ẹ má kúrò láyé àti kéjá tó ní ìsìlámù lẹ́sán sí inú kágbà fọlọ́ tán pátápátá jíjẹ́ ìsìlámù nìyẹn bákan náà lọ́lọ́wọ́ bá ló pa wá láṣẹ láti náà al-Qur'an al-Karim lórí àhá Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam wípé ẹ̀yìn èèyàn ẹ̀páyọ̀ ọlọ́wọ́ bá yí tó dáa yín látara ẹ̀mí kan péré ó sì dáyàwó ẹ̀ látara rẹ̀ ó dá ogbó ayé látara àwọn méjèèjì ẹ̀páyọ̀ ọlọ́run tẹ́ ma fi bẹ̀rẹ̀ yín bẹ́ẹ̀ náà ni ìbí tó sọ yín pọ̀ tẹ́ ma fi bẹ̀rẹ̀ yín ẹ má jẹ́ ó bàjẹ́ náà pé ńgbà tọ́lọ́run bá pa wá láṣẹ níbẹ̀ yẹn ó ní alẹ́dì ọlọ́kọ̀ọ́kún mi náà fún wàhídà ẹnìkan ló ń kọ́kọ́ dá kẹ́lì má bí tọ́lọ́run wá pọ̀ wàkọ́lọ́ fàmílì àzá ọjà hàn ọ wá dá abo rẹ̀ èyí tí síyàwó rẹ̀ látara ẹ̀mí kan nì wà bá tá nínú rọrùn wà ní sàá gbogbo ẹni tó wà láyé lónìí àti ẹni tó tún wá àtàwọn tí wọ́n ti lọ ó wá dá wọn látara àwọn méjèèjì káàlìmọ̀ pa sọ́pọ̀ ọlọ́run tó wá ní wàtàkùnlọ́ha lẹ̀dí tàtà àlúnà bí wà lọ́rọ̀hàn ẹpẹ́ ọlọ́run tẹ́ mọ́ bíbẹ̀ ara yín wà lọ́rọ̀hàn àti bí ìbí súnmọ́ra wọn jura wọn lọ ní àmọ́lọ́run tó gbọ́ ẹ̀dá ọmọ ádámọ̀ papọ̀ pẹ̀lú àyà tí mo kàí àtàwọn àyà tó bá tún jọ bẹ́ẹ̀ ní alùpùrán kẹrì bákan lọ́wọ́ bá pa aláṣẹ kìí sínú ayá nìkan lọ́n ti pàwọ́ látẹ̀rù ilé ẹ máa sọ̀rọ̀ tó lóore wàkúùlù kọ́ọ́lá tẹ̀lé ìdá ẹ fún sínú mú ni o sínú tí ó lọ́mọ ni o lókùtẹ́ ọ̀bá máa lùkùrọ̀ áníkà ọya àjókòó ààrẹ jẹ́ kó mọ́ máa pàwọn láti ẹsẹ́ ẹbí nígbà tó bá sọ pé wàkúùlù kọ́ọ́lá ń ṣẹ̀lé ìdá ẹ máa sọ kùnbákùn gbé ọ̀rọ̀ tó bá ti lọ ká máa ti lókè ó ti di pé ẹ máa sọ ọ̀rọ̀ síyàn láì yí ara padà torí kọ́ kán máa sí lásán àbọ̀ pè nípe ìpa máa sí wà kọ́lá ń ẹ sọ̀rọ̀ tó ṣe déédé bí Yorùbá ló gbé nínú àrọ̀bíyà ni o tó sákàn bára wọn mú wà kọ́lá ẹ máa sọ̀rọ̀ tó ṣe déédé ọ̀rọ̀ ọ̀rọ̀ àlàáfíà ọ̀rọ̀ yìí wàkúlù kọ́lá tẹ̀lélà tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá yóò mọ̀ sàmójúkú àwọn ẹ̀ṣẹ̀ yìí lọ́kùnrin lọ́kùnrin lónú bàbá yóò mọ̀ sàmójúkú nínú àwọn nǹkan tó wá fà táwọn èèyàn ádámọ̀ fi sàmúlò àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí ń bẹnu kútùbà náàbì sallallahu alaihi wasallam tí mo kà sáájú yìí òun láyé àìsí tí mo mú wá ní sátọ̀ alìmọ̀rọ̀ lóyè nà lè náà fi fúnpù ṣàwá ti bí náà nìta ọlọ́run ní apá kejì wa tí sí obìnrin tàwálá kìfẹ́ tàwálá kìfẹ́ obìnrin bọ̀lọ́kàn àwọn ọkùnrin yóò wá jẹ́ ìfẹ́ àfẹ́jù tí mú ní kọjá àlà lọ́nà bá ń wí bí o kìí ṣe ìfẹ́ táà kìbọ ọkùnrin lọ́kàn látara aya ẹ̀ àbí látara ọmọ ẹ̀ torí nínú aya ẹ̀ àti dédé parí ẹ̀ ẹgbẹ́ ayágbàgbọ́ ìfọ̀tọ̀tọ́lọ̀ máa ń sọ fún wa ìfẹ́ náà kì kò mọ lórí ọmọ ìfẹ́ tẹ́yàn nífẹ̀ẹ́ jù tí mú yàn kàkọyọ látara obìnrin ó ń bẹ fáwọn ọkùnrin wàlìbà ni bẹ́ẹ̀ nífẹ́ tẹ́yàn nífẹ̀ẹ́ ọmọ tí mú wọn sì ṣe ó ń bẹ fọ́mọ ádámà wàlìkọ́nà tí rí mọ̀kàn tẹ́mọ̀ pé táyé obì tán gold àti náà ni ọmọ jówó táyé yóò fi tán òun náà wọ́n fi máa bálù gbogbo nǹkan tí ń táyé yóò fi tán nígbà táyà ẹ̀ sọ̀kalẹ̀ ọlọ́mọ kò sí dáa ma bá wà kàn òun jà tó wà

ọ̀rọ̀ látìkò ìsí ìdáyé walham àtòkò dáríká mọ̀tá àwọn ìhàyà ti gbogbo bá ti wá kà fún yíò ayé ló mọ̀ ìgbádùn ayé nìyẹn tí ẹ̀bá mọ̀ tẹ́lẹ̀ ọlọ́dún wá kàn fáwọn ẹ̀fún

tẹ́sí tí máa lù tóko àtàmẹ́rọ ọ̀tí gbogbo síbẹ̀rẹ̀ ọlọ́wọ̀ mú wọn nífẹ́ àtẹ́lù tí táyé òdí wá dàrú jànà tún tajiri ní sáàtàrí ha wọ́n wà lùjànà mọ̀bùnmù fàálàfàǹkọ́ àgbọ́yé ìdàkejì ẹ̀kọ́ gbogbo ẹ̀sífẹ́ àwọn nǹkan yìí bá lọ dí lọ́pọlọ tó fi dayé rú ọmọ náà ní òjẹ̀ àwọn tàà ní wọ́n wà lù jẹ́nà yìí pẹ̀lú bẹ̀rẹ̀ ọlọ́run khalidina fiha wọ́n tẹ̀ gbére ń bẹ̀ wà azwaju mutahhara áfún aláwọn obìnrin tó mọ́ nírú mímọ́ tí ò sí inú àwọn obìnrin ayé táwà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí bó ti káyó bàjẹ́ tó káyó burú tó rọ́bàna ìnana àmàna àgbà ọkọ̀ na fàgbúrílànà dùnúbànà oríjìnwá níbi àwọn ẹ̀ṣẹ̀ wa wàkínà àdábà náà sọ́wà níbi ìyáná nínú ròyìn wọn asọbiri wọn máa ṣe sùúrù bí nìra ayé kù kọ́kọ̀ ni wọ́n

àtàwọn tí wọ́n máa bẹ lọ́hùn foríjìmì foríjìmì ní sálárì wọ́n jí nígbà táwọn èèyàn ń sùn tẹ́lẹ̀ kó tí ẹ bá sun rọ̀mọ̀dá àwọn èèyàn ń sùn lásìkò àwọn àwọn ọdọ̀dùkọ̀ lọ́hùn fún mọ̀ bẹ lọ́hùn ọlọ́hùn ṣàánú wa ọlọ́hùn dáàbòbò wa ọlọ́hùn ṣàforíjì ọlọ́hùn ṣàtúnṣe wa ìgbà ìsá yóò bá rọrùn sábà ní ilé yìí àwọn kókó mọ́kànlá kan ń bá ìtumọ̀ ti kàtájú sínú ayẹ́rẹ̀ rẹ̀ fún atásùkò أسس وقواعد وتوجيهات اجتماعية ó ní nǹkan ṣe pẹ̀lú ìbágbé àlàáfíà láwùjọ tó jẹ́ pé kọ̀wáìdà kùràníyà àwọn òṣùsù kùràníyà foundation àwọn àkíyèsí yẹn inú alkùrán láti bá gbogbo ẹ̀ ó bá wa wí lápapọ̀ ó tún bá wa wí lọ́dọ̀dọ̀ táa bá sì sàmúlò ẹ̀ bẹ̀ lórí àwọ́ta ń gọ́ yìí táa fi fọ́n ká ọlọ́lọ́mọ yìí táwọn èèyàn fọ́n ká lónìí lórí íńtánẹ́ẹ̀tì tó yẹ pé wọ́n kàn fọ́n ká náà ni kò sáǹfààní kan bẹ́ẹ̀ tó sì fọ́n adámù tẹ́ bá ń fọ́nrún ilé ìká kò bá dáa tó bá dé sí ìgbẹ̀dì kọ̀ọ̀kan nílé lóko kò bá dáa táa bá fọ́n ká tán tó sàmúta sàmúlò ẹ̀ àbá sórí rẹ̀ wà ilé

ọmọ ìyá jáànámà ní nàìjíríà báyìí ọmọ ìyá jáànámà ẹnìkan ni wọ́n fi fayélẹ̀ rí àwọn tó bèèrè láìmí náà bá wọn ẹ̀kọ́ bí ọlọ́mọjá tọ́yẹ̀ ẹ̀wò mọ́já díyà rẹ̀ ìròyìn jáànámà là ń gbọ́ ìròyìn jahannam tí ẹ bá nínú ìròyìn a ti ń ní tí wọ́n àwọn Nwa wá ń gbọ́ ọ̀rọ̀ tó sọ tó kọ ó sọ gbogbo tán irú ìdààmú tó rí láyé láàrin ọjọ́ mẹ́fà wọ́n gbé wọ́n gbọ́kọ̀ ẹ̀ wọ́n ti gbọ́mọ̀ ẹ̀kan ọlọ́run wá jẹ́ kí wọ́n gbẹ̀mí wọn ni wọ́n ti fi láǹfààní àti sọ̀rọ̀ yẹn yẹn mo ọwá bẹ̀ lóhun ó ní títí di ìpẹ̀kún ayé òun àtọkọ òun tí wọ́n jọ jígbé àtàwọn ọmọ òun ọlọ́run yẹ kí wọ́n ṣàgbákò nàìjíríà mọ́ ọlọ́run yẹ kí wọ́n ṣe kí ni mọ́ jẹ́ káwọn ṣe àgbákò nàìjíríà omi ìpá àgbákò ní nàìjíríà omi ìpé mùsùlùmí ní nàìjíríà ó láwọn òtún wọbẹ̀ mọ́ láyé kí wọ́n tó gbélẹ̀ náà wọ́n gba mílíọ̀nù lọ́nà mẹ́jọ yoruba sọ̀rọ̀ kan wọ́n ní ẹni tó kàn ló mọ̀ ibẹ̀yẹn kọ́ ní rògbòdìyàn àti fìtínà àwùjọ ti bẹ̀rẹ̀ o tó fi jẹ́ ọmọ ìyá jahannama wọ́n ni o ni o fi káyà tí mo kà iná lọ́hà láyé yòrò máa bí kọ́ ọlọ́run ní ìsàyípadà ọlọ́run àyípadà sí dààmú tó wọ́n ṣe pé dààmú ni àti tí ẹ bá wà tí ẹ bá lọ ọmọ ọlọ́run ní dààmú yẹn lẹ́ẹ̀dì ìgbádùn kan yìí ayé alukuran ni inú sọ́nà kẹtàlá ayé àkọkànlá kẹ́ni kọ̀kan wọn lọ yẹ̀ wọ́n gbàtàbá délé ẹmọ wọn sàkéèsí àwọn kókó nínú ọ̀rọ̀ ọlọ́run ní pé gbogbo àwùjọ kan tí ó bá tòrò àbí yóò dàrú mọ̀nùtọ́ọ̀nì a fi títòrò rẹ̀ àbí dídàrú ẹ̀ a fi rọ̀ síbi kíni bí máa takúnù àléyà kìláàfù àfúrárìdì wọn fúúsìhìn ní sọláhìn wà pàtàkì báwọn tó dàgbà ń bẹ̀ máwọn tó sẹ̀mí dàgbà bá wọn tó sojú mi dé ṣe tàn tí mo ti mọ́ sọ dáadáa ó dàbí ìgbà tó jẹ́ pé nígbà tí a sọ wípé a fẹ́ fọkànbalẹ̀ mọ́ ní dé ní mọ́kẹ́sànù káràmà lónìí a ti sùn báyàdà sọ̀lá tó a ti sùn bí ìgbà táà ní ìrìnàjò kankan tá a fẹ́ ṣe àwọn tá a bá jọ fẹ́ rìnrìn ó sì lè jágo méjì àmọ́ wífẹ́ gbéra nígbàtá lọ sọ̀kalẹ̀ sí mọ́kà àlùkàrọ́mà ní dèédé pé sọ̀látù sóbì ọkù díẹ̀ káàsì sọ̀látù sóbì tán káfẹ́ ọmọ́rà káàsì wọkọ̀ lẹ́sẹ̀ kan náà kápadà sílé ẹ̀kọ́ ní Mọ̀dínà àmọ́ pláàni ẹ̀bẹ́ a sì lọ sùn lẹ́yìn sọ̀látù lè ṣà àmọ́ lónìí láwùjọ wa ń bí nígbà kan rí nítorí fi wéra wọn nìyẹn bó ṣe kámọ́ fi o kámọ́ torí bóòrùn ẹja gbéra lálẹ́ ẹnìkankan ò discourage ọ̀rọ̀ tó ìtàn tó sojú mi mú sọ yẹn ẹnìkankan ò ní discourage ní ó dá abẹ́ ẹ̀jẹ́ ká fi sílẹ̀ ìfọ̀kànbalẹ̀ yẹn pọ̀ láwùjọ yìí ọmọ tí mo jẹ́ sẹ́yìn tẹ́ ń gbọ́ mi ó

sọ ẹ pé ìfarapa tó mọ níwọ̀n ni èèyàn lè gbà lọ àlìkìyàmọ̀ torí pé àwọn kankan ò ní pé tí ó rẹ̀ ṣẹlẹ̀ sí mi kò ìpọ́dún o ọkọ̀ kó láti tó bá délé náà ní ó kì káàbọ̀ ẹni tó bá lọ́wọ́ tí bá ti pé mẹ́ẹ̀dì ń sọ báyìí èèyàn mélòó ní ó gbọ́n nítọ́lọ̀ mi sàánú wa ọkọ̀ yẹ nígbà tó wọnú gbó tó túbọ́ ní omi omi ọ̀wá mú ọkọ̀ tán lọ́lọ́ fi sàánú wa ọwá jálẹ̀ òjò tún wá ń rọ̀ kí mo mẹ́sọ fún yín a kọjá wákàtí mẹ́ta ní dájú sí lórí títì àtẹn tó lọ́kọ̀ tó fi gbérò kí sọkọ̀ páàkì òun náà gbérò ni ó gbé wa lérò nígbàtàánú ọlọ́run wa tí ó ṣẹlẹ̀ tírélà tó kó wa ó ti lọ tán onítáyà mẹ́wàá ọwá tún rí fásitì padà lẹ́yìn bí wákàtí mẹ́ta tó wáyé pé ìnira kan ṣẹlẹ̀ sẹ́nìkan náà wa tó ga ó ṣeṣe kó ti lọ àlùkìámọ̀ lásìkò bó wá sì jẹ́ pé ìlú tí mo fi ṣàpèjúwe fún yín lẹ́ẹ̀kan ni àtàwọn ìlú míì tó dáadẹ́ lágbàáyé lónìí ẹgbẹ̀gbẹ̀ lẹ́pẹ̀ àwọn tó wà kóyín lágbọ́n tìjọba nǹkan máa ìṣẹ̀lẹ̀ dápàá rẹ̀ sí yín rẹ̀nà wá lọ́wọ́ ẹnìkan ló ń gbé àwọn ọlọ́tọ́ títù ìlú tí ètò sèlú Islam tí wọ́n lo Islam tí wọ́n lo half percent of Islam ní ọmọ ìyàwó náà ni ó ti jókòó sí Amẹ́ríkà nísìn ìyàwó ń rọbí ni àwọn wá rí pé ìrọbí ìmọ̀ ti mú ìyàwó tayọ bó ṣe yẹ náà bá àwọn ìwọ̀n kí lẹ́ẹ̀kẹ́ ìjọba náà wọ́n ké sí wọn ní kòkó 5 minutes wọ́n ti bọ́kọ̀dé bàtà wọ́n sì sọ bí ń ṣẹlẹ̀ wọ́n kó mìírin lọ́wọ́ láwọn ọlọ́pàá wọ́n sì ta sọ dí ọkọ̀ yẹn bí ìgbà tó pọ́kọ̀ náà lọ sítù inú ọkọ̀ níyàwó òun bímọ sí èèyàn wá ń bí ni o ìjọba ló pè torí wọ́n ráyè tí wọn mo ní kèé ṣe ìlú Islam but wọ́n ń ṣe Islam wọ́n ti kọjá dúkìtì fẹ̀yìn torí Islam is all about right in méjì náà sì ní ìwọ ọlọ́run àti tèèyàn ọ̀kan ọdún méjèèjì náà ni ó sì gbéyàn lọ Jahannama bẹ̀bá fúnyàn lẹ́ẹ̀tọ́ ti ẹ̀tẹ́ ẹ̀dì náà ọlọ́run mùsíbà ni ẹ̀fọ́ ọlọ́run lẹ́ẹ̀tọ́ ti ẹ̀dì náà ọmọ èèyàn ìkankan náà ni mùsíbà ńlá ni ọlọ́run ò ní dá sí ìwọ̀ tí ń bẹ láàrin ẹ̀yìn ara tó sànú yín kẹ́ni tẹ́ gbogbo tí islamu dálérú yẹn tó tẹ́nìkà wá ń sọ̀rọ̀ human rights fún wa pé ní ìlú kan tàbí ibì kan a sọ pé islamu nìyẹn wọn ò sì lè ṣe dáa tó kí islamu ti làkalẹ̀ wọ́n gbìyànjú bẹ̀ ní islamu làkalẹ̀ púpọ̀ ayé ọlọ́run fẹ́ káyé yóò tòrò kó tó nípa àbọ̀lọ́run pàdé láti àná wọ́n fẹ́ káyé yóò tòrò kò fẹ́ jahannama nígbà tá a bá láyé ìtàn ni kò fẹ́ káwọ́ jahannama láyé ọ̀rọ̀ ọjà anámọ̀fẹ́ tó bá wọ bẹ̀kọ́ ọlọ́mọdé ò já wa nígbà táyé ìbá tán ni torí ẹ̀ ní gbogbo èèyàn ti ń wà nínú ìkẹ́ ayé yìí bóyá òsìn lọ́n àbí òsìn lọ́n yóò mọ̀ gbé ilé tó jẹ́ pé tí ẹ̀ bá ń ròyìn kèfèrí ni yóò mọ̀ sọ fún mi pé ẹ tún fún mi nírò ìròyìn àjọ́nà kí n gbọ́ bẹ́ẹ̀ bá fún sáyẹ́sì lọ dì sáyẹn àjọ́nà kan jù báyìí náà lọ ẹ bára yín kó wájú mi tọrọ olówó tó bìlífù pé òun lè dì báyìí jẹ́ sọ kò ti sí lọ́wọ́ ọlọ́run sì sí ilé onírọ̀rùn fún ayé bí ta wà nìyẹn dára lè kàmọ̀ táwọn hayat dunia takalẹ̀ kan ìgbádùn ayé nù kójú rẹ̀ tó láwà ọdígbà tó bá láyé ìtàn àtòlùdú ọ̀rọ̀ oníkásílọ̀ inú jahannama ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tá ń lo ìsẹ̀mí lórílẹ̀-èdè yìí wà lọ́wọ́lọ́wọ́ báyìí nasallallahu al'afiya lọ́dá fún musa kan lálàáfíà ọ̀ àkọ́kọ́ nìyẹn báwo la ti dàgbà sáwùjọ báwo ni wọ́n ṣe rè wá tálakọ́ṣe títí tàà fi lónìí tàlàmúwà ẹ̀ la hawla wala quwwata illa billah ìròyìn ọlọ́run bẹ nínú alìkùránì bámú in tó dálé lórí nìyẹn ìròyìn rẹ̀ ìṣesí rẹ̀ ìròyìn ànábì sallallahu ta'ala wa sallam ó bẹ nínú èsì islamu bámú tó kún tàlàkọ́sẹ̀ tàlàmúròyìn tàlà ń fi bó ṣe hùwà ya kòkí ṣé èso olùkọ́ tó ya kàràmbà ní tẹ́sùn lákọ́sí àbí ẹni bí ti wá pọ̀ láyé tó báyìí ẹlẹ́ẹ̀kejì annahu innahu yuqarriru anna fasada al-mujtama'ati sáwùjọ kan bá bàjẹ́ kathiran ma yansha bẹ̀rẹ̀ min fasadi akabiriha wa zu'ama'iha àwọn ni bá táwọn olórí bá ti bàjẹ́ ẹ̀sà nínú àwọn èèyàn ní oníbàjẹ́ láwùjọ yẹn bí wọ́n bá jẹ́ 200 million ìbàjẹ́ táwọn olórí bàjẹ́ ìdín tí yọ lára wọn àtòórùn wọn ìní kó bá pọ̀lọpọ̀ ti bẹ lábẹ́ wọn lórílẹ̀-èdè yóò torí wọ́n rán wọn ṣẹ́ dé torùtorù wọ́n rán wọn ṣẹ́ láàbí èyí tí mo ń sọ yóò sẹ̀ ní ìdíkà tíra gbogbo àná àlàǹgbọ́ròyìn gbogbo alára wọn tí wọ́n ti ti gìkì níkan sí mọ́ lórí tí wọ́n sọ́fẹ́rẹ́ ara wọn wọ́n hábọ̀ fún wọn wọ́n hádà fún wọn wọ́n sọ pé ẹlọ́dá bẹ̀rú torí kí ni torí kankan tó jẹ́ àǹfààní wọn láyé ní báwọn tí wọ́n jẹ́ zùhámà àwọn olórí àwọn onípò àwọn aláṣẹ alẹ́dínà húnmùlùkúdùwà lè àfọ́rọ̀ àdìhà àwọn tó jẹ́ pé àwọn ní àwùjọ ó kọ́ se tó bá jẹ́ pé wọ́n dá táwùjọ bí tòrò àwọn ni wọ́n bà jẹ́ ẹlọ́gbọ́ kútúbátù aljuma ní haramain haramu Mọ́kà àti haramu Madina àtàwọn ìlú ńlá ní ẹlọ́gbọ́ lónìí wọ́n ti kakalẹ̀ ẹlọ́ browse ẹlọ́gbọ́ kútúbátù juma láwọn ìlú mi tí èsì ìlú Islam táwọn ìrìnlọ́n ṣe kútúbà ń bẹ̀ ẹ máa wo ẹlọ omi tó bí yóò bẹ́ẹ̀ sọ́gbọ̀n ṣẹ́jú mi kí wọ́n tó fi sọ́lá lẹ́yìn ìgbà tó ti sọ fúnpà kan ọlọ́run wa tún wọn ṣe ọlọ́run ṣàánú wọn àwọn amúlé amúgbálẹ́gbẹ̀ẹ́ ni tó jẹ́ ní eré tó sọ wọn sọ́nà tó lè sí wọn lọ́nà tó lè bá tí wọ́n jẹ́ wọ́n mọ̀ wọ́n ṣàdúrà yẹn lọ ẹni tó bá gbédè lárúbáwá torí àǹfààní ńlá ń bẹ́ńbẹ́ àǹfààní ńlá ó ń bẹ́ńbẹ́ mo sì máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà

ìgbà táwọn eléyìn ò bá ti ní jẹ́ ni ẹ̀sàárẹ̀ tí wọ́n bá yé jẹ́ ni wọ̀lá ọlọ́run yọ wọ́n sábẹ́ wà bá gbà àmọ́ tó wáyé pẹ̀lẹ̀ ń tẹ́tẹ́ ṣàdúà tọ́lọ́run sì wá rí tẹ́ ni wọ́n síbẹ̀ ayé onírápọ̀ o inú ṣẹ̀rẹ́ àlè ní ti mú yẹn tọ́lọ́run bá rí tẹ́ ni wọ́n tẹ́ sí bí wọ́n tẹ́pẹ̀ tẹ́pẹ̀ rẹ̀ ti tẹ́ ayé onírà púpọ̀ mo rò pé pẹ̀yẹn náà ní ń fa ìrìnrìn sọ lórí wa olóbi wá dípá rẹ̀ ni àwọn olórí gangan ẹ̀nà wá ń bá tọmọ ádámọ̀ jẹ́ èpè rinlẹ̀ kan àwa ń bínú èpè kọ́ ló kàn ànẹ́bì sallallahu ta'ala sallam òun ló kọ́ abá ti ṣe táwọn lórí bá ti ń bayé jẹ́ tán bá ti ń dayé rú tí ò tẹ́nu kò lórí bẹ́ẹ̀ ẹbí yẹn tẹ́lẹ̀ kejì nínú mọ́kànlá iná olùkọ́ rírú alùkùránì jẹ́ kánmà annà tamakuna fìlà arùbí wọ tàbásù tán wọ́n tùrùtà wọ̀nà pé kárí ìfọ̀kànbalẹ̀ lò láyé wàfìtàn wàkúwàtàn wà rìfàn wà nàjáhàn minhazi ibi láti jèrèrè irú rẹ̀ minhazi mùsùlùmí ìlẹ́dí àkómù gáàlìwà fúrádì hìmìnì ìbádìlá ìfàríhìn alìmùsàhàlìnà bí makari nàfà nínú àwùjọ bí tí wọ́n bá ti ń sin lọ́n tí wọ́n ti ń sin lọ́n ọba ló borí ibẹ̀ láti rírú ẹ̀ ibẹ̀ láti rírú ẹ̀ ẹ sọ orílẹ̀-èdè kan fún mi lágbàáyé tí ò sí pòkì tí ò sí ọ̀daràn ibi tẹ́nìkan ti gbé kùmọ̀ àbó gbé ìbọn sakabula àbó kọ̀ bẹ́ẹ̀ bàpò láwùjọ tí wá ń bí kóhùn fẹ́ síyàn lé sí tóun bá ti gba tọwọ́ ẹ̀tàn ìbọn tí wọ́n fi ọta kọ́ ara lẹ́nu mí gbé dání lamẹ́ríkà tó sì ní access tí kò sọ́dá ara mẹ́lì tí kò sí Germany kò sí ní Italy kí lẹ́nà tó fà tó jẹ́ pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ní ṣẹlẹ̀ ìjọba ò wọ́n ní ìtọ̀ ó fi mọ́ yóò fi imú kátà òfin lẹ́gbìí pé ẹ̀kọ̀ kan ní ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n ní assets sí weapon tán lè fi bà tèèyàn jẹ́ ju ti wa lọ táwọn kan ṣe gbébọn tí wọ́n fẹ́ kọrí inú igbó táàmà pààyàn àwọn ọmọ gbowó àwọn ọmọ rape àwọn ọmọ ṣe gbogbo ẹ̀yẹn àwọn ní assets sí wọ́n ní assets sí but kò wọ́pọ̀ lọ́dọ̀ wọn kò síbi tí ò sẹ́ni bíi wọ́n gbójú àgàn sí ẹ tí ó ṣe bí ni pèsè kágbá ọmú dáwọn òkọwọ́ ó tẹ̀ ọ́ inú fi dàbí ìlú fọ̀kànbalẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin nínú ọ̀rọ̀ kan ìmọ̀ ayé ń káyà ilé yìí tí ọba sábà tí ò sí ìgbà islam sáàrẹ́lú Suleiman ránṣẹ́ sí ìgbà tó gbọ́ pé ọlá kan bẹ tí ń lò tó ga sanabi suleiman sì ti bẹ̀ẹ́ lọ́hun alẹ́sọ̀látọ̀ salam pé ọlọ́run fún mi lọ́lá kan láyá ń bàgélé ahàdẹ́mì bàdì sẹ́nìkankan ní lórú ẹ̀ ọwá agbọ́n pa ọba yẹn ọwá ní òun fẹ́ kán lọ gbága ẹ̀wà tẹ́sàn pé ẹsẹ̀kẹsẹ̀ tẹ́lẹ̀ sọ pé túká

kátó parí ẹjúmọ̀ ó tún pẹ́ àwọn ìpìlẹ̀ náà ló ti pẹ́ jù lẹ́nìkan táa fún ní mọ̀ tó yẹn sàlùjànú àjọ̀nú ló kọ́kọ́ sọ̀tà kọ́kọ́ yẹn ẹni tó wá sọ̀rọ̀ lẹ́lẹ́ẹ̀kejì àwọn òun lálùjànú ọwá níwà nálù Suleiman ó ní kó bá ti lajú tó bá ti dijú kọ tó là àgbàwọn ó ti dé bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí ń sọ bẹ́ẹ̀ tá àgá ti dé torí ká dijú ká láwùjọ bá náà lọ min bayni gọ́mìdọ̀tì ayéhìn wọn ti bá ha ti ha àga òun gangan náà sì ni kìí ṣe kọ́pì ẹ̀ ṣùgbọ́n kan tí mo fẹ́ lò ní wípé ẹ wá wo ọba yẹn ọba obìnrin tó jẹ́ kéfèrí tó rí padà gbà sílá lọ́dọ̀ anábì Suleiman ṣùgbọ́n gbà tí ń sọ̀rọ̀ fáwọn ẹmẹ̀wà sí ẹ̀ ó ní iná límúlùkà ìdàdàkọ́lẹ́sọ̀rì àti afsàdúhà táwọn ọlọ́lá alágbára bá wọ́n bìkan wọ́n ni wàjáàlù àìzàtà àìlà àdìlá wọ́n sọ àwọn abí ibẹ̀dẹ́ ní ẹfẹ́rẹ́ àwọn tó rán àwọn èèyàn sẹ́pẹ̀ lọ́mọ gbọ́ lọ́mọ dá wọn lọ́nà hmm, àwọn kan bẹ́ẹ̀ díẹ̀ ni wọ́n wá fúnra wọn ni ẹwọ̀rọ̀ tó ti sọ ó ní tí mo ń rò pé ká ṣe sí kẹ́ tí wọ́n sọ yẹn tó ń táàbá lísì sàtàgídí sábà wọ̀bì kan wọ́n bà bẹ̀jẹ́ o wà já àlú àìzàtà àríhá àdìlà ẹtí rí jẹrí mú yóò padà mọ́ kérora o yóò sọ fẹ́rú ayé kí ló ń wáyé o ọ̀rọ̀ ẹwù bígbà tó pẹ́ láńdó ní alùpùránì sọ̀kalẹ̀ náà fi wá lísìn ẹjẹ́ àgbà o kálọ bá wọn o àṣẹ tó wá mi tó ti wáyé àṣẹ tẹ̀lé wọn ní o àtẹ̀wọ́n tẹ̀lé wọn o bí ẹ̀ bá dẹ̀ ti dẹ́kan wò yóò mọ̀ dán wọ̀ lọ́lá lẹ́ni àbí tẹ́ bá fi mú ẹ̀ka òfin ọ ti dẹ́kan wò wọ́n gba 2 million ah, the next thing is 10 million wọ́n ti dẹ́kan wò wọ́n gba 10 million the next thing is 50 million tàbí kẹ́ni ó sòfò ẹ̀mí ẹ̀ ah, àmọ́ bá ṣe kaburú yẹn wọlẹ̀ báyìí ah, àmọ́ bí tí ó jáde ìsìnkú ọ̀ ọ̀láìlà àti ìgbógun ni bóun nìkan ló bá jẹ́ pé bá ń ṣẹlẹ̀ ká mọ́ pápọ̀ ọmọ ogun tí ń ṣẹlẹ̀ látẹ̀yìnwá ó tó ládàáwò ìtẹ́lẹ̀ omi ti ń ti fàájì pọ̀ orú mú níwájú ilé wọn ibẹ̀ wọ́n ti gbé pé orú mú ti máa ń gba tẹ́kùn tara jẹ́ ìfin wọlé lọ abà nínú abà tí èsì inú gbó wọn ti gbẹ́lò míì bóyá ìgẹ́ ni wọ́n yanjú àbágbàdo ibẹ̀ wọ́n ti gbẹ́lò míì ibẹ̀ wọ́n ti gbóbìnrin ní lọ́nà ọ̀pọ̀ ẹ̀sìn ẹ̀sẹ̀lẹ̀ kẹrin ẹlẹ́ẹ̀karùn iná yùkọ́lù ránàl bá àtìlà tá a bá ṣe déédé pẹ̀lú ọlọ́run pé yáyọ́ lè dínà àmìrùn sákù lọ hapọ̀sùkọ̀sì ẹgbáyà ọlọ́run tẹ́ inú òsìmọ̀ pẹ́ ń páyà rẹ̀ tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ànàlbáàtìlà mahama lámà àwọ̀dọ́hàn bó ti ù kí bàjẹ́ ó ga tó kó hàn tó bí irú sí ṣẹlẹ̀ yìí falan yalbuta an yazhafa wa yadmahil a sì gbàgbé ẹ̀ pápátá yóò sì dìtàn wallahi látara àbẹ̀rẹ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kẹfà yá zọrọ aláàbí sáma wà fọ́rọ̀ àdìyàn yẹn tẹ̀mọ́sà kó bí kọ́lí ní lè kídàmì àwọn òyìn ni nínú ẹ̀sìn wọ́n sọ pé bá a ṣe bá ní kò sáyà tẹ́fẹ́kà kan àwọn òní gbọ́ wọ́n sàgídí kan lẹ̀ ní kò sáàdì ti tẹ́fẹ́ mú àwọn òní gbà wọ́n yarí kan lẹ̀ ní wọ́n ń lò bẹ́ẹ̀ fún tayé náà nísìn lápájúlá àwọn olóṣèlú wọ́n ní wọ́n ti sọpá àgbọ̀dọ̀ rẹ̀ wọ́n ti sọpá àgbọ̀dọ̀ bá wọn sí ẹ̀rọ òwà tó bá di rọ̀mọ̀dá rọ̀mọ̀dá ní túnbọ̀ ìwọ́n níbo náà tó ó sì yẹn tó kèsè sókótó sékè tó ṣe kánù ẹ̀bọ́ bá jẹ́ tó àbí kánù kan wọ́n bí sí ń bẹ lára wa lónìí tí iná ìbọ́tàǹdé tó sì gbilẹ̀ ọkọ́ bá wa mẹ́sìn ọkọ́ wa wà nùgbésí ayé nípa ayé náà wọ́n láàgbọ́dọ̀ sí wọ́n ló ti wà bẹ́ẹ̀ ti pẹ́ ẹ̀fí lẹ́bẹ̀ o ìsìláàmù ó sì bí pé ká má gbá nǹkan tó ti sáájú mú pé bá ti bá nìyẹn lè kí dámì ìtorí kó ń dónú labá ńlẹ̀ àti tó bá jẹ́ tó dá tí ó kò rere bá wa ẹ má sì lọ bí tuntun tí wọ́n dálẹ̀ lè jì dásì torí pé wọ́n ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni àbí náà bá bá develop ọ̀rọ̀ ṣẹ̀dá olè ń develop kọjá abẹ́yẹn ìkàkà ti rọ́pò ẹ̀ àfi tí nǹkan yẹn bá tọ́lọ́mù alábi pé wàá sàkèsè lè sallallahu ta'ala alaihi wa sallam ẹlẹ́ẹ̀keje yóò jẹ́ wàhálà náà ti tààrà òwe afẹ́ká lárò jìnlẹ̀ níbi pé à ń gba làbárè wọ́n fi làbárè burúkú wọ́n fi fọ́ orílẹ̀-èdè àwọn olóṣèlú ń lò dáadáa gẹ́gẹ́ bí wípọ́n kéèyàn sì jókòó èèyàn bíi mẹ́ta sí mẹ́rin márùn-ún nínú ac nínú yàrá kan pé kí ni ká gbé síta kí ni ká sọ pé ó ṣẹlẹ̀ kí ni ká sọ pé wọ́n wí kí ni ká la ká mọ́ wọn lọ́wọ́ wà láìra àti kankan ní òsì ṣẹlẹ̀ ó ń bẹ ẹnu tán ti bọ́ orílẹ̀-èdè jẹ́ alùpùrọ̀ ni ó sì tẹ̀sẹ̀ ṣẹlẹ̀ kò tẹ̀sẹ̀ sọ̀kalẹ̀ alùpùrọ̀ náà yọ ọkùnrin náà ni tí ń pè wọ́n sáké sí gbogbo àwọn kan wọ̀nyí ẹ̀sọ́ra pẹ̀lú làbárẹ̀ tẹ́bìdáyérú tẹ́bìdárógbòdìyàn sílẹ̀ làbárẹ̀ yẹn tẹ́ bá ti gbé tẹ́ ẹ̀fọn ká ìmíwà tó ti lẹ̀ nílọ ìmíwà tó ti gbìn kórìíra ìmíwà tó ti bà nǹkan jẹ́ ó ṣeéṣe kí wọ́n rí kánlẹ̀ wà láwọn sì lè mọ́ rí kánlẹ̀ ẹ níbo ni wọ́n ti gbọ́ wọ́n ti sọ fẹ́mi náà nìyẹn ẹbá náà mo tẹ̀kọ́ dédé náà ti gbọ́ lẹ́kọ́ nìyẹn níbo ni wọ́n ti gbọ́ ń tẹ́ wọ́n pè mí láti láti mìnà ní kò ní ní fọ́n làbárẹ̀ yẹn lè báyé jẹ́ kódà àmọ́ ìjọmọ̀ yẹ́ ìsìn àmọ́ dàrú ọlọ́run sọ sákèjì làbárẹ̀ bẹ́ẹ̀ ẹmọ́ àbámọ́dá ẹ̀jìnà sí o fàyínà zọ́nà akizabal hadith ọgá arọ́ ni o lẹ́yìn ìgbà tọ́lọ̀ ti pẹ̀lú fàkí ìsẹ́nú alkùránì kẹrì ó wà nù kàtí wọ́n fi ń bá ìlú jẹ́ báyìí o rùpá ń dè mọ́lẹ̀ o àfẹ́kó jẹ́ o àfẹ́kó jẹ́ rìpọ́ọ̀tù lásán ẹni tó bá sẹ́wọ̀ mọ́ lórí ká túnra nínú rẹ̀ náà yá ọ̀rọ̀ tàbábùn àrọ́bìn náà ẹmọ́mọ̀ gbàtọ̀ máa òyìn láà kí ni túnmẹ̀ ọ̀rọ̀ mí ń bẹ tó ṣẹlẹ̀ tẹ́ ẹ̀gbọ́dọ̀ fọ́nká wàláhì bèèlè tàbí tí ó ṣẹlẹ̀ kẹmọ̀ sí àwọn èèyàn tí ó hù ẹ̀sì lásọ kò kọ́ fa ẹ̀mọ́ Kama bọ̀kan ló àbẹ́ àwọn ẹ̀jẹ́ tọ̀tọ́bùn ọ̀rọ̀ ti náà anẹ́kọ̀ọ́ lọ́wọ́ sọ́là ó lẹ́nu tó bá ti ń tẹ̀lé pé mo fẹ́ mọ síkírìtẹ̀ torí pé mo fẹ́ fọ́nrọ̀ ẹ̀ síta tọ̀tọ́bùn ọ̀rọ̀ ta ọlọ́wọ́ tó náà ti ń dọ́gbẹ̀dà sí àná tí ẹ̀ náà níbò lálùkì àná wọ̀sìbá olùháwà ẹ̀jìnà fífẹ́nu lábẹ́ ẹlẹ́yìn náà ṣe ìtọ́n ẹ̀jìnà sáwọn èròkérò tẹ́sùn gbé ní lọ́kàn wàlúmùsìdín àtàwọn òbílẹ̀ jẹ́ tí wọ́n máa wá àwọn ọ̀rọ̀ àwọn èèyàn tọ́rọ̀ òtójú wọ́n lè mọ́ sí nàìjíríà ń gbá yẹn pé ẹ wá sọ pé ẹ wá bá wa dá sí ẹ wá sọ pé bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́ wọ́n tẹ̀dá kúrò fí máa láyà ní tí ó bá kàn ọmọ dá kódà báwọn mẹ́ta tẹ́bá jẹ́ mẹ́ta táwọn méjì rẹ̀ sọ̀rọ̀ èméjì ẹgbà ọ̀dá lọ́wọ́ ẹnìkan yẹn ẹyọ̀ndó ohun tó ikọ́rọ̀ bẹ̀bẹ̀ sọ kàn dípò kó mọ ọlọ́run látara bẹ́ẹ̀ àníyà ta ló mọrú ta ló mọ tó pàápọ̀ kódà mọ́ ọ̀fẹ́ sọ wọ́n ni mọ́ lọ ẹ̀sìn sì gbà pé kí wọ́n yọ̀ǹda rẹ̀ torí tí wọ́n fẹ́ sọ ọkọ̀ ní ó bá gbọ́ yé síbòmí níbi ká fi lè mọ́ tẹ̀lé ká mọ́ mọ́ tú àwọn èèyàn lásọ káàkiri wà ìsáàtù zọ́nù támọ́rò èrò burúkú támọ́rò síyàn Ìlìmáàmù Ahmad rahimahullah wọ́n ni àìsádìrìlẹ̀ àkíkà ní àtàọ́dẹ̀ wà wá wí bí 100 ìfọ́mọ̀ yá rẹ̀ kọ tó lè gbámú kó sí nǹkan láburú ma bá wá excuse bí 100 times ma ma pé bóyá kò sí bóyá kò gbọ́ bóyá kò rí bóyá kò mọ̀ ma bá wá ma bá wá ó lè rí 100 tó fi forí dì kò lè rí 100 tó fi forí dì àmọ́ dípò káwọn èèyàn ó ṣe bẹ́ẹ̀ wọ́n ti lọ ọmọ wọ́n ti lọ ọmọ lára lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá sọ pé kódà mọ́ kí ẹmẹ́ta mọ́ kí kò dáhùn tẹ́nìkan bá sọ mọ́ pé àwọn sì lè mọ́ gbọ́ tání ò gbọ́ òun náà ló tún ṣe rọ́dù fún tàn tání ò gbọ́ ó sì lè mọ́ rìyìn tání orí mi tí ń wò mí báyìí ìwọ náà ló sì ẹ̀kọ́ ọkọ́ mọ́ bá wá excuse yẹn lọ́dọ̀ ara ti ẹ̀gẹ̀gẹ̀ ọkàn tí títà dúró kò dúró ọ̀gbámú tó bá jẹ́ pé nìyẹn ló confess ọ̀tọ̀ nìyẹn kẹ̀rẹ́ ìsìláàmù faramọ́ confession tí ìbá ti pé yàn yí lórí wọ́n sọ pé ẹnu ara ẹ̀ ló fi sọ mo gbọ́ tó kí mi ní dáhùn ni ó ẹ̀hẹ́n ìyẹn ti kú òyìn ròyìn bẹ́ẹ̀ náà ni wọ́n tẹ̀jẹ́ òsù wàlìgíìbà ọ̀rọ̀ ẹ̀yìn àtòtẹ́lẹ̀ múyẹ́ ẹ̀rọ lórí jàmbá wà nàmíìmà àtòfófó sẹ́mà ní tí yẹn ń ní Islam ní sí ẹ máa wo ṣe pọ́n wà létó tó fẹ́ ká gbégbé sí àlàáfíà tí ẹ mọ̀ pé ìrọ́ àbòfó kéde kankan náà ìrọ́ tẹ́ àǹgẹ́rì ṣe ìwàkì àǹgẹ́rì wàkì kí ẹ máa rìpọ́ọ̀tù tí ó ṣẹlẹ̀ ìnirọ́ òfófó ó ṣẹlẹ̀ ọlọ́wọ̀n fẹ́ ká máa gbé kí ni wọ́n sọ pé nìkan jí àtàrí sí ìnáwó káàrà yámṣì bí nà mí ìmà látọ̀nà ànábì sallallahu alaihi wasallam òfófó ní máa ń ṣe kiri that is nítorí tó ẹ̀kọ́ mẹ́nu lọ́wọ́ bọ́ọ̀bà tẹ̀ wá sọ̀rọ̀ lọ bẹ́ni tó sàdúrú lọ bẹ́ni tó ṣèbàjẹ́ ó níbi tí yàn ti máa sọ in tó ṣẹlẹ̀ tí ó dàbí òfófó tí ó sì ní jófófó ó níbi tí yàn ti máa sọ̀rọ̀ ẹ̀ torípó lè tó fòfà iná wọ́n ní lè máa yàtọ̀rọ̀ tàbí àdáríkà mímọ̀ fásitì àyòdọ̀rọ̀ ìyá àmọ́ tí wọ́n kọ́ àkọ́ torí pé yóò kàn bá yóò kàwò láwùjọ ilé ní ìti dàrú àbẹ̀lọ́kọ́lọ́njótó àwùjọ ní ìti dàrú àbẹ̀lọ́kọ́lọ́njótó bí àsàfáwà ní Mọ̀dínà lálìmọ̀dínà bóyá ló lè tò mọ́ ilá ayá insha Allah látara ọ̀kan nínú àwọn kẹta ń sọ yìí ẹlẹ́ẹ̀kẹsàn bákan náà ni ó jọ́ ọ̀ràn yẹn adáhùn sí nínú àyàtàrọ́wọ̀ fi ìdúrú bí ìfìtà ni wọ̀ṣẹ̀wá ìrùsù ẹ máa kíyè sára o ẹ má ṣàdédé máa rọ́ọ̀lù fìtínà ẹ má máa gbarata ní gbarata àyà tí mú ní kò bínú ọlọ́run tí fìtínà bá dé a nídi káwòye sí lọ́nà ṣẹ̀ríà ọ̀nà tó gbà bá ṣẹ̀ríà mú kéyàn ó mọ́ gbà jẹ̀bi ọlọ́run lè mẹ́ta látàbọ̀ alẹ́ alàlẹ́ndìmáàjì tí ha wà láwọ́bí òsìnlẹ̀ ní ìyà tó pín àbá gbarata ní gbarata òdì ó lè lọ ọ̀sẹ̀lẹ̀ kó lọ já fún wípé kódà pẹ̀lú àníyàn rẹ̀ tó ń sọkọ́ ní mùsíbà lè ti bẹ̀tẹ̀lẹ̀ ó lè padà fábúrú bá wùjọ àtàwọn lọ́dọ̀ rẹ̀ kọ̀ọ̀kan wàyú yẹ́jìbọ̀ àléhìmọ̀ ìyákì ọ̀rọ̀ àmì kò mú kọ́rán fàlùkà yínú bí ẹ̀dì ẹ̀tọ́ bá rí ìkàtí òdánù ní kó yí padà pẹ̀lú ọwọ́ ẹ̀ tí ó bá lágbára kó yí padà pẹ̀lú amẹ́ ẹ̀kọ̀rọ̀ ẹ̀mọ́ kò dòdó pamá wọ̀nyílẹ̀ mìíràn sọ́fẹ̀ fàlùkọ́lùbì tí ẹ̀bá lágbára méjèèjì ẹ̀fọ́ kankọ́ wọ̀dáríkàdọ́ fìlìmán ó sì jẹ́ ọ̀nà yẹn ányàtọ̀dọ́ ọmọnú fi ẹgbọ́dọ̀ tọwọ́ bàdẹ́ ẹ̀bọ́lẹ̀ ní o ẹgbọ́dọ̀ tọwọ́ bàdẹ́ ẹ̀bọ́lẹ̀ collectively àti individually ẹ tọwọ́ bàjẹ́ tó bá tẹ̀lé yẹn bọ́lẹ̀ gbogbo láti fẹ́ lọ bá ń wòye sí pé nígbà wá sọ pé ká tọwọ́ bàjẹ́ bọ́lẹ̀ ń wòye sí pé a lè gbọ̀nà yìí a lè gbọ̀nà yìí a lè gbọ̀nà yìí ẹ̀tún wá wòye tó rọrùn jù náà mẹ́tẹ̀ẹ̀ta sàpé yọ̀bá sọ pé pẹ̀lẹ́ lápá ó lábọ̀ láwọn ọ̀rọ̀ Yorùbá tó bẹ́sẹ̀ mú nìyẹn sọ́ọ̀rì náà ni sọ́ọ̀rì pẹ̀lẹ́ náà ni pẹ̀lẹ́ wọ́n ló lápá ó lábọ̀ tí ẹ bá gbé wá nígbè akọ kí ni ó tẹ̀lẹ̀ aburú yẹn ó padà ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ fìtínà òde tó bá yẹ pé abo rẹ̀ lẹ́gbẹ́ wá yóò pa náà tàkọ́kọ́ òun ẹ̀ sì gbèsè ẹ̀yà àlàáfíà ìtumọ̀ ọ̀rọ̀ Yorùbá nìyẹn pé pẹ̀lẹ́ lábọ̀ ó lápọ̀ ó lábọ́ ó lápọ̀ táàbà tọwọ́ bàjẹ́ àwọn èèyàn bọ́lẹ̀ àwòyẹ sí kí ọ̀nà ó lálẹ̀ gbà kó símpù jù torí pé dandan ni kágbójú agan sí wọn tẹ́lẹ̀ ni kágbójú agan sí wọn kí tó lọ láàrin yẹn ìbàjẹ́ tí ń ṣẹlẹ̀ láwùjọ yìí kí lè má pẹ̀jú wa kó lè ṣe gbọ́ yìí dáadáa ẹ̀mí tí ń yìí

ó ti jẹ́ pé ń gbàtọ̀ lórí bá fẹ́ gbẹ̀tọ̀ wa ẹ̀tọ́ wọn lọ́dọ̀ wa ó ti jẹ́ pé wọ́n gbà tipátipá afẹ́ akọ̀ àmọ̀pá lólórí mo ti mọ́ sọ ẹ̀ tipẹ́ àwọn náà mọ̀ gbọ́ bí wọ́n gbọ́ lórí ìjókòó yìí wọ́n gbọ́ àti mọ́ díyà yẹn kódà bàbá wà ní oko bóòlà àti mọ́ rí àyẹ́ jẹ tẹba fẹ́ ni wálá tó ń jẹ́ pé ńgbà náà bá ti wá láǹfààní lórí afẹ́fẹ́ láti gbọ́ tí ó jọrọ ọ̀rọ̀ lásán àtẹ̀kàn tọ́wọ́ àǹfààní wọ́n á sọ pé wọ́n ti sàǹfààní yẹn o jọba sì ń gbìyànjú o àbáwọn kan ni wọ́n bẹ nídìí ẹ̀wọ̀n òjòjọ́dọ̀ àwọn èèyàn bàbá ńlá ọ̀rọ̀ ni ẹni tán fẹ́ sàǹfààní fún ni wọ́n ṣe fún yẹn ló fi tẹ̀mọ́lẹ̀ torí pé táwọn eje jẹ wá ń yà àárín àyẹ́ jẹ ẹnìkan nwụ. tó kó ń tànù akó búlọ́ọ̀kù ìyàwó tí wọ́n bá fẹ́ ní wálá ìnira ń lọ́dọ̀ wa ọ̀gá gbogbo ọmọ tó lọ́pọlọ gbogbo tí nígbà tó lámìláka débi pé ó sú Yorùbá láwọn kan dìde ẹmà pé kèsì ilẹ̀ Yorùbá nìkan ẹwà àwọn ọ̀nà kan àwọn ojúpópó kan àwọn kọ́nà kan àwọn kan lágbọn òkè ọya náà tàbí gbọ́rọ̀ àwọn ọ̀nà bẹ̀ ti pẹ́ gbogbo ìgbà tó wá rí bẹ́ẹ̀ táàmà pé dandan ni ká tọwọ́ ọ̀bàjẹ́ yẹn bọlẹ̀ awọ awọ òye sí ọ̀nà olóyẹ kágbà yóò bá sọ̀rọ̀ kan ẹ̀yẹn tó yáyẹ̀ náà lò wọ́n ní ká tó bá tẹ̀ òun lọ bá ń gé ṣeré àníyàn o wàlá ìṣẹ̀lẹ̀ Islam orin ló fún wa pátápátá khairun kulluha táà bá fẹ́ gbójú wa gan táà fẹ́ hùwà bára fi tawá sí á tó jẹ́ ní ọlọ́run á tààrà ẹlòmí ìdáràn ṣùgbọ́n dandan ni ká orí ilẹ̀ yìí mọ́ kágbégbésẹ̀ yóò ṣe mọ́ èmi àtẹ̀yìn yàtọ̀ sáwọn tó bẹ̀rẹ̀ ẹnìkan nígbàtí wọ́n bẹ̀rẹ̀ sí wọnú bí àwọn street ni wọ́n wà náà ọ̀rọ̀ Tinubu kàn múmú lẹ́yìn àwọn èèyàn tẹbí wọ́n di gbáàdì àgbọ̀n wọ́n bọ́ sáwọn àwùjọ mi mo ráwọn bì kan tí wọ́n sọ pé ẹ gbọ́dọ̀ park bèlìtà ti fẹ́ ìjà ẹrù kalẹ̀ nígbàtí wọ́n lé wọn ní ibi kúrùnú góòbì kan tí wọ́n tún wá lọ sí stéètì ní ìtafẹ́ lọ sọ̀kalẹ̀ rẹ̀ láwọn ọdẹ́ bá dìde ẹ gbọ́dọ̀ park bèlìtà ti fẹ́ jẹrù nígbàtí wọ́n fi pé bẹ̀lẹ̀ tí ń bọ̀ mo ní tí wọ́n bá dánwò tí wọ́n bá páàkì tí wọ́n já ẹlòmí ó gbẹ́sàárè fún rẹ̀ tí kó tó dé torí mú sí báyìí ó gàtà ọgbọ́n ti yẹ bóò ní fàwà òsè ní kẹni ibi pẹ̀lú ìbẹ̀lọ́n pẹ̀lú àníyàn rẹ̀ táwà náà bá ní ó ká lògbèsà ayé rọ̀ ó yẹ ká plan bá ti dáàtò lògbèsà ayé fàyàbalẹ̀ ní ìgbàta bá bẹ̀lọ́n ká sì sin ọlọ́n ìyẹn ni ẹlẹ́ẹ̀kẹsàn-án

torí pé ọlọ́ọ̀bá náà ní sílẹ̀ fún àjọ́jọ́ ìrọ̀lẹ̀ kí àrùn àti tó bá jẹ́ pé ṣíà odà làwọn méjèèjì ẹni tó ti lọ yẹn òun náà ló lè foundation táwọn kan ṣe láyé yẹn kalẹ̀ ọ̀hún pèsè ẹ̀fún tálíkà mọ̀ fìdí wọ́n ti jọ jẹ̀ lálùkì àmọ̀ ni wẹ̀rẹ́ àti ó sì ti lọ kọ̀ bá wọn ṣe tí wọ́n ṣe lọmọ láyé tí ó ti fílẹ̀ pé kò sí tó burú mẹ́ kò sí tí ó bá kó tó lọ wọ́n látọ́ zero wà zero tún ìṣẹ́ bàbá gba haúsá mú tó jọ níṣẹ́ láàbí kọ́pì mú káta òfin a sì ní yé máa sọ̀rọ̀ ẹnu lásán níbi tí nǹkan dé dúró yìí táwọn kan bá ń wọnú igbó tí wọ́n lọ rú wọn ta ọ̀nà tẹ́mì àtẹ̀yìn bá mọ̀ bóyá kútùbà tó lọ ni mo ti sọ pẹ̀ẹ́ kákáwọ́ gbéra èmi àtẹ̀yìn gbọ́dọ̀ róló ọ̀kan lè tẹ́mì sọ yìí alhàwàlhàkú yìí kọ́ọ̀lù ká sọ̀rọ̀ gan nínú tó lè tàǹfàní fáwùjọ ni lọ́lọ́bí ní ká mọ́ sọ̀rọ̀ bí nìkánà yóò mìnú bí láwàrí yóò mìnà àkìrí ẹni tó bá gbọ́nà a mọ̀ nú yí fọlíyàkùlù kọyọ̀ kó sọ̀rọ̀ rẹ̀ áó lè yàpù àbí kó gbọ́nà ẹ̀ lọ́wọ́ nínú kàdí ṣẹlẹ̀ yìí àwọn kàdí sọ̀rọ̀ bí tí wọ́n kábà mẹ́ lálùkì àmà torí wọ́n ka ìjọba tí ó ti sọ kálímọ̀ kan lóní tóyí àwọn abì wọn lè rè pé tó bá jẹ́ yàwó ẹ àbíwọ̀ gangan àbọ́mọ ẹ àbíyàwó rẹ wọ́n gbé pa àbí wọ́n tẹ̀ rẹ́pù ẹ lójú rẹ gangan sọ nǹkan tí ó jẹ́ rí àtàn ẹnìkan kan òfin fèsì lóní àmọ̀mọ̀ pé wà nípò ń gbà yẹn bí ọ̀rọ̀ tí mo tó ṣáájú lẹ́ẹ̀kan àmọ̀mọ̀ pé jọba ni yìí àmọ̀mọ̀ pẹ́ẹ̀mẹ́ mi ò tí ìgbé sí kankan lórí ìyẹn dòní mo ìfọ̀rọ̀ kan náà kó tó bá fi lọ pé ọ̀kan nínú ọ̀rọ̀ méjì ó yẹ kíjọba sọ jáde láwọn èèyàn òbí ní máa sọ pé à níjọba ó yẹ kí wọ́n sọ̀rọ̀ kan nínú méjì jáde àkọ́kọ́ ni pé a ti rí ẹ̀hónú yín o èèyàn kẹ́gbẹ́ wọ́n ti sọ pé ẹ má dá òfin lò lọ́wọ́ ara yín ẹ fi ilẹ̀ fún wa kíjọba wá bẹ̀rẹ̀ action with immediate effect kásìrì pé Allahu Akbar níjọba lóòtọ́ ká wá kí wọn mẹ́sàn mẹ́wàá ọlọ́run ilẹ̀sàn rí pé àwọn èèyàn lágbára ò sí kó wọn lójú ni ẹni tíjọba ọ̀bá sọ yẹn kí wọ́n sọ fún wa yí pé ẹ má ké sí wa mọ́ o jọba tẹ́ ń pariwo pariwo ibi tó gẹ́ kò sí tó kàn wá pẹ̀lú yín ẹ̀sìn ayé bẹ́ẹ̀ bá ti rí a ní ìdíẹ̀ verbally kí wọ́n sọ tàbọ́kọ́ yàn àbẹ́kejì ẹ̀kan náà wọ́n sì mú a ní ìdíẹ̀ ká gbọ́ lẹ́nu jọba ẹwà mẹ́lẹ̀ kẹta yóò ajẹ́mọ̀ fùhùn yóò jẹ́ àgbọ́yé lásán tí ò níjọ́rọ̀ ẹnu ìyẹn títẹ̀ bá bá dákẹ́ bó ti dákẹ́ yìí

yóò wà mọ́ jẹ́mọ̀ fòhùn kò ní jẹ́mọ̀ tù a ní sọ pé ìjọba sọ bẹ́ẹ̀ a sọ pé nígbàtẹ́ ti dákẹ́ àjẹpẹ́ tẹ gbà lérò tí ò bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n sọ kálímà lákọ̀ọ́kọ́ yẹn ẹ wọlé lọ ẹ má dìjàgbára fúnra yín we will handle it tí wọ́n sì handle bó ti sọ bó ti yẹ ìmọ̀nà tí mo fún ìjọba yìí sàǹpé kò ní di portfolio tọrọ ọ̀nà yẹn ni àwọn advisor burúkú ti bẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń ṣèjọba àwọn gan pípa àwọn bá ka wọ́n lè sọ pé kóòrùn mú gan bí tí wọ́n ní wà tẹ́lá torí pé wọ́n ní kan bẹ̀ nígbà coronavirus àbí nígbà iná láti wáyé Allahul musta'an Allahul musta'an ọlọ́ba lórí ìrànlọ́wọ́ tí máa tí wa ó pàwọn

pé àwọn ẹni báyìí wọ́n ní ìdí báyìí náà wá ti kọ́ ti parí ìṣòro ti ìṣòro dópin kò ní lòlò nínú ink yẹn kò ná lówó ẹlòmíì in tí ó na tọ́mọ ìyá rẹ̀ ó fi bọ́nú ṣòro òun ni kó gbé báìkì láti ọ̀ndají lọ tapí kò ní yanjú ẹ̀ kò ní bá yanjú ẹ̀ owó ọ̀kadà ní òun náà ẹlòmíì nínú káàdì 100 naira yóò lò bí twenty naira pé ọ̀rọ̀ lágbájá ni mo pè yín sí ẹbá ni wọ́n kan ṣe sí ẹni tí ó sì se nǹkan sí tọ́lọ́ olóhun sábàbí lóyìn tí ó pè náà ní òlè ló twenty naira ní 100 naira yẹn kò ní pè àwùjọ ipò olúkúrú musu gan ìhà ẹkí òdòdó kọ sáwọn nǹkan wọ̀nyí ẹnìkan ń pè mí kan mo ń ó ní sí ni kan tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ha oúnjẹ kan ní báàgì báàgì ó ní ni wọ́n fẹ́ sọ fún wọn bẹ̀yẹ̀ tí wọ́n ní sọ pé kẹ́ tó sọ nílẹ̀ tí wọ́n sọ pé bẹ́ẹ̀ ni oúnjẹ bí sẹ̀bí nìlá wọ́n yí islamu wa ni ẹ̀sì wo ìlú kan tá à ń sọ pé kìí ṣe ìlú Islam gbogbo làbárè ìbẹ̀lẹ̀ ní lọ́wọ́ ẹwọ́n tó ṣẹlẹ̀ nígbà tó ń sọ fáwọn èèyàn kí wọ́n gbélé ta ló wáyé ìyà àbẹ́sẹ̀bẹ́ iná mọ́ sọ bẹ́ẹ̀ tí wọ́n fẹ́yàn kọ̀ọ̀kan tó pé ẹni tí ń ṣe ọba owó oṣù rẹ̀ ń lọ ńlá láti ilé ló sì wà ẹ̀dá tó kò ní pìfà ẹ̀ ẹni tí ò rí ìsọ̀ lọ wọ́n fún ní 50,000 lóṣooṣù tàbí lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ̀dá sọ pé lọ́sọ̀ọ̀sẹ̀ torí ọlọ́run ọ̀rọ̀ ọ̀tà yọ bẹ́ẹ̀ sẹ́yìn táwọn èèyàn gẹ́gẹ́ ní ọ̀nà sọ fún ìjọba ẹbá sójú ẹ̀ síwájú bẹ́ẹ̀ sí èyí táwọn èèyàn kéékèèké tó mi ń bọ́ lójú àwọn èèyàn tí tì ní mọ́lé dá ìsàn tó dárùn kò ní rí bẹ́ẹ̀ wọ́n wọ́n sọ pé ẹbá ní sójú bẹ́ẹ̀ sí àbí ẹlòmí ò mọ̀ pé ẹ̀rá pẹ̀sẹ̀ ti ní ajáde ni wọ́n ti ní ẹ̀mọ́ lọ bí bẹ́ẹ̀ bá lọ àwọn èèyàn wá ti yarí báyìí ẹ pé ogún sẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọn àdìkílẹ̀ ẹ̀pẹ̀ lẹ́nu ni lóríṣìíríṣìí ọ̀nà àìkáwọ́ gbéra ọ̀ àìsẹ̀wáàsí nìkan ọ̀ a mọ́ mọ́ bí táàtì dìdí táàtì fara ti sẹ́ káyé ó lè sọ̀rọ̀ yàtọ̀ sọ́rọ̀ ẹnu nìkan a mọ́ mọ́ bí táàtì fara sí tìjọba nìyẹn tara nìyẹn mo ti sọ ẹlẹ́ẹ̀kẹwàá ẹlẹ́ẹ̀kẹwàá inú mọ́kànlá ó jọ́ràn káwá fọ́n ká yẹlẹyẹlẹ aburú ti mọ́ kó bá ní nínú ẹ̀sìn ìyẹn náà ni màá yálò fún ti ìran tọ́lọ̀ sọ pé ṣe bí ẹran ti pé mo dá yín níran níran níjọ níjọ inna akramakum inda Allahi atqakum ọlọ́run pé asákèsí pé mo ṣe dá yín lẹ́yà lẹ́yà níjọ níjọ níran níran ìyẹn kọ́ ló yẹ kókó bá yín ẹwà kó bá tó ṣe fún ẹ̀sìn àríṣíà àrí ari tìjàníyà àrí kọdìríyà àrí ṣàbìlíyà nàkṣàbàndíyà àrí wọn àrí ahlu súnà àwọn tó tànádì súnà tọ́lá tànádì lálò sallallahu ta'ala ti kò lè sọ ní dọ́mọ̀ tàbábẹ́ bára ọ̀sùn tọ́rọ̀ kò lè sọ ní dọmọ yẹ́sì tó bá hàn péyàn tẹ kẹfẹ̀ rí àgbọ̀rọ̀ tí sọ́láàtù sí lára ẹ ìgbọ̀rọ̀ tó sọ́fù pẹ́bẹ́ ti sọ́láàtù sí lára àti tó bá pamọ́ ẹni tó bá jẹ́ pé a lè kà sí mùsùlùmí láàtù sọ́láàtù sí lára láàtù ibo lè lè haúsá lè lè ìtàtìwọ̀ tó bá dogun àbẹ̀lọ́wọ̀n alátọ́lọ́lọ́ sálà kò fẹ́ ká máa bẹ̀lọ́wọ̀n ogun bó tẹ̀ jẹ́ gbógun ti bẹ̀rẹ̀ àbẹ̀lọ́wọ̀n kọ́lọ̀ bá pa náà ni tó collectively and individually because bá a ṣe sọ pé bóti dàbẹ́ ń pa kórìíra wa tó yìí awọra wa jù bẹ́ẹ̀ lọ bàbá kẹta nínú àwọn ẹ̀yà míì orílẹ̀-èdè táwa ni wọ́n sí àbí bàbá kẹrin níbi tá wọ́ra wa dé ẹ wá wo lílọ́kọ líláya ẹ wo bíbímọ ẹ wo dúkìá tí ò tẹ́ gbé lọ north àti ti north tí ò tẹ́ kó wálé òbó báwọn èèyàn lágbọn bìkan individually òfó borílẹ̀-èdè lápapọ̀ ìgbà tí ó bá sẹ́tù sí ọlọ́ọ̀lọ́mẹ́ tí ó wà láyé ìgbà náà àwọn ogun bìkan wọ́n ti parí ẹ̀ o

ìtàwọn ẹlẹ́ran tán pè ní àwọn tán máa dáràn tán dáràn gbèsè ń tán kó bẹ́ mi èmi àgbẹ̀ alárùnjẹ kọ́lẹ̀ ni o tó bá jẹ́ wípé wọn kó mi bá sí gbèsè ẹkàrí mi tí ń tẹ̀sí ti mísọ́jú pé ìmọ̀mù ni o ni má ti parí kó túbà nísìn okòmò tó lọ padà ẹnìkan ò lè pìtàn tí wọ́n ṣe fẹ́mi náà ẹnìkan ò lè pìtàn tí wọ́n fojú àwọn èèyàn rí torí wọ́n ṣe fẹ́mi tí mo sọ̀rọ̀ yìí tí mo sọ pé ká ṣe sùúrì kárìn ní rìn tí ọ̀nà àti ń bá tọ́ tí wọ́n tẹ́mi sí gbèsè máa mọ̀ sọ̀rọ̀ bí 80 bags of maize bí mo ti ń bá yín sọ̀rọ̀ ẹ wá zero 80 bags of maize kẹsọ pé 15 15,000 tí mo sì gbin àgbàdo tó wọ̀tẹ̀ tí sì rí gé àgbàdo ẹ̀kan mú ó dẹ̀ tó dàbẹ́ ọ̀rọ̀ di tọ́lọ́pàá lẹ́yìn ìtọ́dún tó lọ ọ̀dún ilé ìtànsọ́ rẹ̀ náà ni ta ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ omi yìí bẹ́ẹ̀ náà láwọ́ láwọn èèyàn tẹ́ wá ráwọn èèyàn tó nǹkan kan ṣẹ́kù sọ́dọ̀ wọn tí wọ́n fi tipátipá gbójú agan tí wọ́n pé ẹ̀ ní boko tèmi jẹ́ táwọn wá rí nǹkan mú iye tó wọn láwọn ń gbélé báyìí ẹ lọ bèèrè ọkà bàbà ẹ sì bí wọ́n ń pọ̀tù ẹ̀mí ní nǹkan tí mo pòwú ẹ̀ ń jò ní pé ihu lẹ́ǹkù lé wa ẹ sọ àgbàdo síwájú lẹ́yìn sì gẹ́mọ́ bóbi sí ẹ jẹ́ nínú ẹ̀rùn náà níbi tó rọrùn dé ó dàbí oúnjẹ ìlú òkèèrè káàsì witness nígbàtẹ́mi wà láyé tí mo kéré ní primary school a witness rẹ̀ látìgbà náà wọ́n ti dáràn àwọn oníṣẹ́ láàbí kan tí wọ́n nífàn lẹ́ẹ̀kan tí wọ́n ráwọ̀ èèyàn tẹ̀ láàbí àwọn ló fà wọ́n fún wọn rí tán wọ́n sọ nípa ọba ọba wọn ọba wọn kẹ́ tí wọ́n sọ jò ní wọ́n ní ọ̀túrú ẹ̀ ni wọ́n fi gbówó fáwọn ajínigbé tí wọ́n fi dá ìdíjọ́ jígbé palẹ̀

tó bá rò pọ̀ ń wáyé eré àbí tó fẹ́ lògbèsè ayé eré nínú ọmọ ènìyàn bá zùlù lè jùrùdì wọ̀tọ̀wọ́sùlì ní kúlì wà sí ìlàtì mọ̀ṣùrúwá lílùsúrì ìlàtà áàlùfì wọ̀tàhàbù agbọ́dọ̀ tààrẹ gbégbésẹ̀ bá ṣe jọ rẹ kìí ṣe bá ṣe jagun ibi àwọn èèyàn ń sọ fún mò lórí net

kíláwà ní kílà ní sòdodo sí yakúlù mọ́rùn-ún kàtọ́ rọ̀dí aláwọ̀tára ni ó ní làáyàdọ́ àníyàn síkù ẹwùjọ́ tí mọ́rùn sọ̀rọ̀ yìí ẹwọ centuries ó ní kí sòdodo kí ń tẹ́ ẹgbẹ́gbà ẹgbẹ́ yóò bá kọ́kọ́ olódodo kì í lẹ́ni ẹwọ́ tó jọra wọn pẹ̀lú ọ̀rọ̀ kàlífà olódodo kì í lẹ́ni wọn igbé yìí fún but kó sàkọ̀tẹ̀ ó wàkọ́lá ma ya ọ̀dọ̀ bó tẹ̀ jẹ́ pé èyàn ò ní tẹ́ ọlọ́gbàgọ́ bẹ́ẹ̀ ó ní síbẹ̀ síbẹ̀ náà kí n tẹ́ khairun wa ahabu ilayi owó mi bẹ́ẹ̀ min an yarfa ni alikẹ̀dí yóò kí n parọ́ kí n ga lọ wàkọ́lá òbìlẹ̀jẹ́ ló pọ̀jù ló fà tó fi rí báyìí akúlùmọ́ta sùnmọ́nù wọ̀sáfúrọ̀ tààlà lẹ́wọ́rọ̀kùn náà lùbàfúrọ̀ rahim اللهم انزل الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءنا اعداءك اعداء الدين اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد عباد الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعيدكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه ولا ولذكر الله تعالى أكبر والله تعالى يعلم ما تصنعون ومن صلاتكم غفر الله تعالى لي ولكم